العليه ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه adúgbò fún ọlọ́run ọba àtọrọ àlékún kí àti àlékún gbẹ̀fà ní sọ̀rọ̀ àdìọ́sára kí ọlọ́run àtọlọ́lọ́run kí wọ́n bá wọn. èyí ni àkọ́tún ètò yín ètò wa húdà ní wàbú sọ̀rọ̀ lè tí ọmọ gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù rọ̀mọ́dọ́n kí ọlọ́run bá jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé àti ní ààyè wa ẹ̀jẹ̀ wà ní ìfarabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lówó iyebíye láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀mùdé gbadébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí ó ṣe wà fún ọ́n sùn. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa baad asalaamu alaykum wa rahmatulahi wa barakatu min axkaam al-i'tikaf àti sí àlàyé ìpè ẹni tó ṣe kò gbọdọ̀ jẹ́ pé jánábà ń bẹ nítorí pé ọlọ́wọ́n bá kò gbà kẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ kó jókòó sínú mọ́ṣáláṣí ọlọ́ni wala junuban illa abiri sabilin hatta taghtasilu kọ̀tọ́ sí oníjánábà kó wọnú mọ́ṣáláṣí jókòó kanú ẹ̀ àyàfi tó bá jẹ́ pé ọkàn fẹ́ sọdá ni tó bá fẹ́ sọdá ó lè sọdá ṣùgbọ́n kò gbọ́dọ̀ jókòó sínú ẹ̀ a sì mọ̀ pé ìrètíkà fún bùkátà ká jókòó sínú mọ́ṣáláṣí ká má sì jáde nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe nǹkan sùn òun náà kò sáàyè fún un láti pọ̀ ń ṣe ẹ̀rẹ̀tìkà tí ó bá tọ́ sóní jánábà láti dúró kanu mọ́ṣáláṣí báwo ló ti ṣe wá fẹ́ tọ́ fẹ́ni tí ń ṣe nǹkan sùn nígbà tó ti pa àmọ́ pé nǹkan sùn ṣíṣe ó lágbára ju jánábà lọ. bákan náà obìnrin tó bímọ ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ obìnrin tí ń ṣe nǹkan sùn wọn ò lè lọ ṣe ẹ̀rẹ̀tìkà nítorí pé pẹ̀lú bí wọ́n ti ṣe wáyé kọ̀tọ́ sí wọn fún wọnú mọ́ṣáláṣí iná ló ń gbọ́ yẹn tọ́wọ́ aṣọ yìí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ kan ní mọ́ṣáláṣí ìwọ́n sì ń ṣe nǹkan oṣù kẹ́ ẹ lè lọ sí mọ́ṣáláṣí ọ̀gbọ̀dọ̀ lọ ọ̀gbọ̀dọ̀ wọnú mọ́ṣáláṣí àyàfi tó bá kó bá dúró lóde tó dúró lóde níbi tó ṣe pé ẹ̀rọ gbóngbóng yóò máa gbé nítorí máa ń sọ wá bọ̀ kìí ṣe ikọ̀ wá wọnú mọ́ṣáláṣí ó jókòó kanú mọ́ṣáláṣí tó àmọ́bìnrin tó yẹ pé ẹ̀já rẹ̀ òun ló ń jáde lára rẹ̀ ẹlmùsítàhábọ̀ irú rẹ̀ òun lè wọnú mọ́ṣáláṣí kó tún ṣe ẹ̀rẹ̀tìkáàfù nínú rẹ̀ nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó fi hàn wá pé ẹ̀já rẹ̀ kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù kò sì ní kọdínà pípé kí obìnrin kọ́ máa ṣe sọ̀rọ̀ kò ní kọdínà kó ṣe tọ̀wá kò sì ní kọdínà kọ́kọ́ rẹ̀ súnmọ́ torí ẹ̀ òun lè wọnú mọ́ṣáláṣí kó ṣe ẹ̀ẹ́dìkáàfù nínú mọ́ṣáláṣí eléyìí tó lọ́lá jù nínú àwọn mọ́ṣáláṣí nínú gbogbo àgbáńlá ayé wa tá a wà yìí mọ́ṣáláṣí Mẹ́kà àbọ̀wọ̀ ni o òun là kọ́kọ́ tí ò sí mọ́ṣáláṣí mi tó síwájú ẹ̀ mọ́ṣáláṣí Mẹ́kà àbọ̀wọ̀ yìí báyìí téèyàn bá fi lè ṣe sọ̀lá tó kan nínú rẹ̀ bèmí àti àlùfẹ́ sọ̀rẹ́ èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún sọ́lá sọ́lá tí ẹyọ kan tá a ṣe nínú mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ láàdá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún sọ́lá ènìyàn gbà torí ẹ̀ rọ́ńdàkùn má ṣe àti máa lọ sí mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ má ṣe lè wọ̀ fún wa káwọn náà tiẹ̀ nípìn nínú gbogbo ládàá tó pọ̀ yìí báyìí èyí táwọn olóríire tí wọ́n máa dùn nìyẹn o èyí lọ stadium á lọ wo bọ́ọ̀lù èyí táwọn olóríire máa dùn nìyẹn o èyí báyà àfẹ́ lọ wò London rí níta àwọn olóríire máa dùn nìyẹn o èsì pé bóyá àfẹ́ lọ Jamaica Canada ńlọrọrùn jù kínní kan rọrùn jù kínní kan irọ́ lásán. àlọ́ máa dùn àti lọ sí Mẹ́kà kọjá pé ó gbìyànjú oṣooju kòkòrò láti ṣe sọ láti mọ ṣeré ló ń pè ń máa máa sọ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún sọ láti one hundred thousand Allahu akbar sọ láti ẹyọ kan tí yẹn bá ṣe ní Mẹ́kà bọ̀ torí délé àwọn olóríire àwọn máa ń du àti lọ sí rúbẹ yẹn bákan náà ẹlẹ́ẹ̀kejì onáà ní mọ́ṣáláṣí ànábì tiwa ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mọ́ṣáláṣí ànábì ní Madina ah ọ̀làlá máa bẹ̀ fẹ́ni tó bá tún láǹfààní eléyìí láti ṣe sọ́láàt nínú mọ́ṣáláṣí yìí nítorí pé gbogbo sọ́láàt ẹ̀yọ̀ kan tá a bá fi lè ṣe nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam bí alìsè sọ́láàt nítorí pé gbogbo ẹni tó bá láǹfààní irú eléyìí náà tí sì ń mójútó tí ń lò allah ẹwòye ládá tí wọn máa kójọ lórí kó ṣe sọ láti ẹyọ kan ìdí nu tó bá wà ní tó bá wà ní madina wọn á di tí gbogbo èèyàn láti ọ̀nà jíjìn rere ẹ̀rì tí wọn máa wá sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam láti wá ṣe sọ láti nínú rẹ̀ torí pé oníkálukú wọn fẹ́ nípìn nínú dáadáa àwọn náà tá wà ní jìnnàjìnnà tá a wà ní kàngun ayé níbí báyìí ó yẹ káwọn náà káwọn jẹran pé ní tó wù wá nù ó wù àwa káwọn náà débẹ̀ ó wù wá kàtẹ́ lọ ṣe sọ láti ń bẹ́ẹ̀ torí ẹ̀ kí wá sí tó lọ sí hajj tó mọ̀ wá kára tó lọ sí hajj tó mọ̀ bàrà jẹ́ ẹ tí ò ti yẹ ká padà ní tí ò ti yẹ ká lọ lé kí ló fi lé náà kí ló fi lé náà tó ń tanra rẹ dùn ṣé kò sí náà kò sómi ẹ wọ́n ti pè ẹ̀fọn pọ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ ń sáré lọ ń sáko madina ń sáko maka ọlọ́run má ká fẹnu kọ torí bí táwọn bá ń sọ pé ẹ́ ti sú wa àwòrán ìlà yìí mẹ̀ṣẹ̀ tó ń rọ̀ maka yìí ti sú wa ah, maka sú ọ madina sú ọ ah, ọlọ́run o wọ́n mọ̀ jẹ́ afẹnu jáàmù torí délé àwọn olóríire àwọn máa sojú kòkòrò bíi ká pé àwọn ò ní kó lu ìmọ̀ ẹ̀gbọ́n dáná bí sallallahu alaihi wasallam sọnù òní man istata'a minkum an yamuta fil madinati falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá rọ̀ lọ́rùn láti kú sí madina kó yá kú sí madina èsè pé kọ́ para rẹ bẹ̀ o tó bá rọ̀ lọ́rùn láti kú bẹ̀ orí bẹ̀ gbé wọ́n fọ́n wé àti gbélu ọ̀wá gbé bẹ̀ òun ní ìwé àti gbélu rẹ̀ ó sì ń bá sẹ̀ rẹ lọ ọlọ́run akọ pé bẹni títún ó dé bọ̀ anábìyẹn ní tó bá rọrùn fún ọ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ tọ́ eléyìí bá yé wa á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó ń lọ kẹ́kọ̀ọ́ ní Mẹ́kà tó ń lọ kẹ́kọ̀ọ́ ní Madina ẹ̀rí pé ńgbà tó lómi bá parí kò ní fẹ́ wálé kò ní fẹ́ wálé kìí ṣe pé lásán lẹ lómi ò fẹ́ wálé àbó náà bóyá nǹkan kankan ní mọ́kùn àmọ́ wọ pé tó ń bá lọ wọ́n mà sí Mẹ́kà lẹ́nu tó ń bá lọ wọ́n mà sí Madina lẹ́nu ìdí ni tọ́pọ̀lọpọ̀ fi fẹ́ wálé ṣùgbọ́n tá a bá wò pé tá a bá wálé ẹ wàá ṣe àwọn èèyàn yín ẹ ṣàlàyé ẹ̀sìn fún wa àwọn náà fi ma díẹ̀ nínú tọ́lọ́wọ́n bá fún yín mà oore ń pọ̀nù dáadáa ń pọ̀nù wá wálé wá wálé nítorí pé àǹfààní ti ń bẹ nínú kọ́ wa tàmálẹ̀ fáwọn èèyàn káwọn náà fi mà nípa ẹ̀sìn ọ̀pọ̀ ọ̀pọ̀ ju àǹfààní tí ó ma lórí ìwọ nìkan lọ gẹ́gẹ́ bá a ti ṣe sọ an-naf'ul muta'addi muqaddamun 'ala an-naf'il qasir ẹni tó ṣe pé àǹfààní lómi á fún lórí ẹni tó ṣe pé àǹfààní rẹ̀ ọ̀ tọ́ mọ́sálásí ẹlẹ́kẹta tó náà tó lọ́la òun náà ni mọ́sálásí al-aqsa mọ́sálásí al-aqsa yẹn òun náà ni mọ́sálásí baitul maqdis mọ́sálásí al-aqsa ti ń bẹ ní ti ń bẹ ní baitul maqdis baitul maqdis ni wọ́n ń pè ní jerusalem mọ́sálásí lọ́wọ́ àgbẹ̀ gbogbo yẹn náà dáàmà ní tí èsì mùsùlùmí gan dáàmà mùsùlùmí náà sì dáàmà so mọ́sálásí baitul maqdis yẹn oní mọ́sálásí kẹta nínú ọlá nínú ẹ̀sìn islam ẹnikẹ́ni tó bá ti sọ láti ẹ̀yọ̀ kan nínú rẹ̀ sọláàtì ẹyọ kan nínú mọ́sálásí eh, Masjidul Aqsa yìí èyí ọlọ́lá ó ju ọgọ́rùn-ún méjì àti àádọ́ta sọláàtì bẹ́ẹ̀ lọ ọgọ́rùn-ún méjì àti àádọ́ta sọláàtì bẹ́ẹ̀ èyí ó ní ládàá rẹ̀ tí yàrá bá ti sọláàtì kan bẹ́ẹ̀ ajẹ́ yìí pé sọláàtì mẹ́rin tó o bá ṣe ní mọ́sálásí Al-Aqsa ìlọ́sẹ̀sẹ̀ ṣe déédéé ẹyọ kan tó o bá ṣe ní mọ́sálásí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó sì jẹ́ pé ọgọ́rùn-ún sọláàtì tó o bá ṣe ní mọ́sálásí ànábì tiwa sallallahu alaihi wasallam ńlọ́sẹ̀sẹ̀ ní ládẹ́ ẹyọ kan tó o bá ṣe ní mọ́sálásí mọ́kà alápọ̀nlé tó eléyìí jẹ́ ọlá tí ń bẹ fáwọn mọ́sálásí tí wọn náà bá wò ó ìwọ tó ń tẹ́tí gbọ́ mi tẹ̀sí mùsùlùmí tó o lọ sí Jerusalem tẹ̀ sọ pé bọ́yá ẹ̀yin náà lọ ṣe pírígírí méjì lọ́rùn tẹ́ bá ṣàkíyèsí kì í ṣe pé wọ́n máa ń kọrin níbẹ̀ sọ láti náà máa ń ṣe níbẹ̀ ó lè tí wọ́n sọ pé kẹ́yìn náà máa tàlù àlá wọ́n sọ pé kẹ́yìn náà fọwọ́ wọ́n ní kẹ́ yọnu wọ́n ní kẹ́ fọmi sínú àbí wọ́n sọ pé kẹ́ bọ́jú síbẹ̀ sí lórí pé parí ẹ tún pa etí ẹ fọ apá yín ẹ tún fọ ẹsẹ̀ yín kí leléyìn sẹ́yìn ṣe irú rẹ̀ ní kẹ́ tó lọ ó túmọ̀ sí pé ah tíyẹn náà bá ronú dáadáa ó tètè mọ̀ pé Islam lọ́nà kó o sì gbọ́kọ̀ gbà orí bẹ́ẹ̀ á ti rí lọ́pọ̀lọpọ̀ ìlú Nàìjíríà alhamdulillah nítorí pé kò fẹ́ tanra rẹ̀ jẹ kò sì fẹ́ bá àsìkò jẹ rárá bẹ́ẹ̀ náà lọ yẹ kí wọn náà ṣe kó tètè gba ìsìláàmù nìkan tó bá gba ìsìláàmù wá rí kó sórí rẹ̀ tó bá gba ìsìláàmù wá rí kó ọ̀rọ̀ rẹ̀ dà rẹ̀ tó bá gba ìsìláàmù gbogbo àwọn ọ̀ràn tó ti dá gbogbo tó ti sọ ọlọ́wọ́ bó forí jẹun qul ya ibadiya alladhina asrafu téèyàn bá ti lè di mùsùlùmí ní ìsìn gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀tẹ́lẹ̀ ó ti di gbàgbé oríire ńlá ni innal islama yahdimu ma qablahu nínú hadithi tí imam muslim àtàwọn míì gbé jáde hadithi eh, amr ibn al-aas anabi sallallahu alayhi wa sallam dájúdájú islam ó máa ń wó gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti síwájú rẹ̀ dànù torí ẹ̀ ẹni tó bá wá sílẹ̀ nípò nǹkan lọ sí sọ̀rọ̀ àbúrò ó ṣe ẹ̀rẹ̀tìkà lọ́kàn nínú mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwọ ọlọ́run lápèjúwe tó o bá fi lè fún bàbá òun ti ń sa rẹ̀ lálàáfíà òun ṣèlérí fún wọn lọ ipò wọn lọ sí mẹ́kà láti lọ yàn náfìlà rákà mẹ́wàá mbẹ torí náfìlà rákà mẹ́wàá yẹn lọ́sọ̀kọ́ lọ mẹ́kà ọlọ́run bá ràn lọ ọgbọ́dọ̀ lọ náà àbí mọ́sálásí madina àbí mọ́sálásí baitul maqdis dandan ni kọ́ lọ bẹ́ẹ̀ ni tó bá ṣèlérí ipò ń fẹ́ lọ sí ẹ̀rẹ́tìkáf iye ìgbà báyìí lọ́kàn nínú àwọn mọ́sálásí ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ kókó lọ pé ní tó ṣèlérí fún àmọ́ tó bá ti mọ́tíláṣí mi ni ní o ti ṣèlérí pọ́ wá sí sọ̀dá àbọ̀lọ̀ sí ẹ̀rọ̀tíkà kìí ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ kìí ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ wípé kọ́ lọ síbẹ̀ mọ́tíláṣí mi ló ti ṣe wíjẹ́ nìkan sọ pé àwọn ah, mọ́tíláṣí kan ọ̀ ń bẹ ní àjà lẹ́kọ̀ọ́ mọ́tíláṣí yẹn o ti ṣèlérí fọlọ́ pé bẹ́ẹ̀ ló ti lọ sí ẹ̀rọ̀tíkà àbọ̀ gbọ́dọ̀ débẹ̀ wọ́n bẹ́ẹ̀ ló gbọ́mọ̀sán bíi wọ́n mọ́tíláṣí kan kó sí ẹ̀rọ̀tíkà fún bíi àbẹ́nìkan náà wà lẹ́kọ̀ọ́ ní mọ́tíláṣí kan bẹ́ẹ̀ ló ibẹ̀ ló ń ti fẹ́ wá ṣe ẹ̀rẹ̀tìkáf ń ṣèlérí fọlọ́n pé bẹ́ẹ̀ ló ń ti ṣe ẹ̀rẹ̀tìkáf kò sí ọ̀ gbọ́dọ̀ wá mọ́ṣáláṣí mi ni kò ti ṣe ẹ̀rẹ̀tìkáf lẹ́kọ̀ọ́ rẹ̀ ń bẹ̀ yẹn tó lè jẹba o tọ́ ǹjẹ́ ìgbà wo àti báwo la máa bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀tìkáf báwo la sì máa parí rẹ̀ ẹni tó bá ṣe ìlérí wípé òun fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáf ní àkókò kan pàtó yóò wọ ibi tó ti fẹ́ ṣe ẹ̀rẹ̀tìkáf rẹ̀ yẹn síwájú kílẹ̀ ò tó sùn síwájú kílẹ̀ ò tó sùn kóòrùn ò tó wọ̀ níjọ́ tó bá wọn parí ẹ̀rẹ̀tìkáf rẹ̀ wàá jáde wàá jáde kó ń bẹ̀ máa lọlé lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ ìgbà wo la wọlé kó rùn tó wọ̀ ìgbà wo la jáde kó ń bẹ̀ tá bá parí lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ gẹ́gẹ́ bí tó sọ pé mo fẹ́ ṣe ẹ̀tùkáfọ̀ ọ̀sẹ̀ kan nínú oṣù Ramadan lápèjúwe so ìjọ alákọ̀ọ́kọ́ á nìkan wọlé sínú mọ́ṣáláṣí kọ́ bẹ̀rẹ̀ ẹ̀tùkáfù rẹ̀ kó òrùn tó wọ̀ níjọ́ tí ó bá parí ńkọ́ nígbà tí òrùn bá wọ̀ ni tó kó mẹ́ bí ká kọ́ parí sọ láti Maghrib máa lọ lé nìsí tí mùsùlùmí wa gbèrò láti ṣe ẹ̀tìkáàfù jọ́ mẹ́wàá àkọ́kọ́ àbí jọ́ mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan èèyàn wọ ibi tó ti fẹ́ ṣe ẹ̀tìkáàfù rẹ̀ yẹn ṣáájú kó tó di kóòrùn wọ̀ ṣáájú kó tó di kóòrùn wọ̀ ní òru ọjọ́ kọkànlélógún ìyẹn ni pé tí Ramadan bá ti pé tó bá ti pógúnjọ́ ìjọ yẹn ìlọ wà sí mọ́ṣáláṣí wà á ti wá bẹ̀rẹ̀ wà á wá wọ ẹ̀tìkáàfù kó tó di o ti wọlé lásìkò tó yẹ ni níjọ́ tó bá wọn parí tó bá sọ péjọ mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan sọnù péjọ ọdún nù níjọ́ tó wàá parí sí yọ jẹ gbà tóòrùn bá ti wọ̀ tóòrùn bá ti wọ̀ lọ́jọ́ ọdún kọlà tó à ń fẹ́ kọjọ pé ẹni tí ń sè bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù òun náà ni pé kọ́ ọmọ jáde lẹ́yìn ìgbà tóòrùn wọ̀ tó bá jẹ́ pé títí ìparí Ramadan lọ bá ṣe tó jẹ́ pé mọ́ṣáláṣí yẹn ibẹ̀ ló ti gbà lọ sí ibi tó ti ṣe sọ láti láyé ẹni tí ń sẹ̀rẹ̀ títà òfin ni ọ̀ máa ṣe níta afẹ́ kọ́ máa mójútó onáni kó gbìyànjú nínú àwọn ọlọ́kàn àjọkan àjọsìn gẹ́gẹ́ bí kíkí alukur'an gẹ́gẹ́ bí dikir gẹ́gẹ́ bí ìtọrọ àforíjìn náàfìlà dídúró sẹ́sìn fọlọ́n lóru kó sì jìnnà sí nǹkan tí ò ní ràn lọ́wọ́ njẹ́ ò ní ràn lọ́wọ́ láti mójútó lé ìkó jìnnà sí àbí wà kan kó má jẹ́ pé wà àtàwọn máa àbẹ́yìn ló ti nu adìẹ jáde gbogbo etí òwúlò tí ò ní láàárín ebi níta ti sọ tẹ́lẹ̀ náà kó tó di pẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀tìkáàfù so ó jìnnà sí gbogbo àwọn eléyìí báyìí ọ̀tọ̀ téèyàn bá ń sọ ẹ̀rẹ̀tìkáàfù téèyàn jáde kúrò nínú mọ́ṣáláṣí láti lọ yàgbẹ́ àbí láti lọ tọ̀ àbí láti lọ sàlùwàlá tó bá ní kóhun ẹ̀sìn sọ láti jùmọ̀ nínú mọ́ṣáláṣí tó ń ti ń sọ ẹ̀rẹ̀tìkáàfù kọ̀ lọ síbi tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ wàá di lọ bí aláàárẹ̀ o ǹjẹ́ o lè tẹ̀lé òkú lọ síbi tí wọ́n ti sin bí gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó níwọ̀ lórí rẹ̀ kákí bàbá rẹ̀ àbí màmá rẹ̀ ló bá kú àbọ̀kanná mọ̀lẹ́bí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ pé rárá jíjáde lọ kí aláàárẹ̀ títẹ̀ lókù lọ síbi tí wọ́n ti sin kò bá jẹ́ ti bàbá àbíyá rẹ̀ àbí tọ̀kanná mọ̀lẹ́bí rẹ̀ ọ̀tako ẹ̀ẹ́dìkáàfù tó ń ṣe torí di eléyìí báyìí ó jókòó síbi rẹ̀ tó káfùrọ̀ ẹ̀ ń bọ̀ bá jáde ọlọ́mọ kí ẹni tó sọ pé kò burú èyí tá a mú ni pípọ̀ tọ̀ nítorí tako ẹ̀rẹ̀tìkáf ọlọmọ kí ala rẹ̀ ọ̀tako ọmọ abókù lọ́bi tí ti sin ọ̀tako wípé kọ́ bí ọkọ rẹ wò níbi tọkọ ọkọ ló ń ṣe àwọn ọmọ wọn lè wá kí bàbá wọn níbi tí ń ti ṣe ẹ̀tíkáf àwọn ọ̀rẹ́ rẹ̀ náà lè wá kí níbi tí ń ti ṣe ẹ̀tíkáf àlẹ́ ìtọ́lọ́ láti nínú ẹ̀tíkáf òun náà lè ta ṣe ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan tá a bá wá já àbátẹ ìjápá kan nínú rẹ̀ tó jẹ́ pé bóyá mẹ́ta la ṣe a lè parí rẹ̀ márùn la ṣe méjì la ṣe mẹ́jọ la ṣe a lè parí rẹ̀ kò sẹ́sẹ̀ lórí èèyàn tí ì bá ti ṣe pé wípé màá ṣe ìtìkáàfù ọjọ́ mẹ́wàá kì í ṣe lérí ìjọ kan ló ṣe ìjọ méjì ló ṣe ó rí pé o lè tẹ̀síwájú kò sí wàhálà ọ̀sẹ̀ lọ. tọ́ súnà ni pé kọjá pé ní mẹ́wàá gbẹ̀yìn yẹn atọkùnrin àtobìnrin àti ìtìkáàfù nínú rẹ̀. gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha bó ti ṣe sọ أن النبي صلى الله عليه وآله وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده متفق عليه aisha radiyallahu anha ọlànàbì sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe ẹ̀tìkáfù mẹ́wàá ti gbẹ̀yìn nínú ramadan títí ìgbà tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá fi gbẹ̀mí rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn náà wàá tẹ̀síwájú pẹ̀lú ẹ̀tìkáfù yẹn lẹ́yìn kó ànàbì sallallahu alaihi wasallam ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù ramadan ǹjẹ́ sóbìnrin náà wàá lè ṣe ẹ̀tìkáfù ní mọ́ṣáláṣí bí bẹ́ẹ̀ ni tọkọ rẹ̀ bá ti yọ̀ǹda fún tí bàbá rẹ̀ bá yọ̀ǹda fún tí ò tó má ti yọ̀ǹda fún tá a sì mọ̀ pé fìtínà kan ò sí tá à ń bẹ̀rù kó lè ṣẹlẹ̀ sí mbẹ̀ tóbìnrin yìí tí ò sì jẹ́ pé ń ṣe nǹkan oṣù kì í ṣe pé jẹ̀bi máa ń jáde fún tọ́ ọ̀ràn yẹn ló sì jẹ́ o kó jẹ́ pé yẹra fún àwọn ọkùnrin bí táwọn ọkùnrin wà kó sì jẹ́ pé ọ wà ní àyè kan ọ̀tọ̀ tí a ṣe àdáyanrí rẹ̀ fáwọn obìnrin gbọ́dọ̀ jẹ́ pé ìlú pọ̀ ṣẹlẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé àyè àwọn ọkùnrin ni wọ́n máa lò sí nínú tí máa ba ẹ̀rẹ̀tìkáàfù jẹ́ onáníkẹ́ jáde kúrò nínú mọ́ṣáláṣí láì sí bùkátà kankan ọkàn rí kí wọ́n fẹ́ jáde nu wọ́n kàn rí kí wọ́n ba lọ́jà ìwọ́dọ̀ ń sẹ̀rẹ̀ sí ká pékè wọ́n bá pé ń lọ wọn gàrí wọ́n rí wéédú wọ́n ra kí n pékè o sẹ̀rẹ̀ sí káàfù ń tan ara rẹ jẹ nínú tó tún máa ń bá ẹ̀rẹ̀ sí káàfù jẹ òun náà ní kéèyàn bóbìnrin lò bákan náà nínú tó máa ń ba ẹ̀tìkáàfù jẹ́ kéèyàn lòun ṣe ìsìláàmù mọ́ nínú tó máa ń ba ìsìláàmù jẹ́ òun náà ní ìhun látàrí kó mutí àbọ̀jẹ̀jẹ̀ kú jẹ́ mímú kú mu àbọ̀ gbóòórùn nǹkan burúkú kan àbọ̀ fàfàkùfà tí mo fà sẹ́nu bí ẹni tí ń fa wọn ti pè fún ní solution tó ń fi lẹ́kùn ní ìfún táyà àwọn máa fà á mu bákan náà nǹkan oṣù tóbìnrin bá ṣe nǹkan oṣù ẹ̀ẹ́dùkọ́ àfọlẹ́ bàjẹ́ yájáde kó nu mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà lóbìnrin tó kó bímọ so yájáde kó nu mọ́ṣáláṣí kò sí tó burú fọkùnrin àbóbìnrin tí ń ṣe ẹ̀ẹ́dùkọ́ nu mọ́ṣáláṣí tó ọrùn bá kún kó sùn nínú mọ́ṣáláṣí nígbà tí ń ṣe ẹ̀ẹ́dùkọ́ mọ́ṣáláṣí èso tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe ẹ̀tìkáàfù ṣẹ̀rí àgbà kíkẹ́ kó sùn sínú mọ́ṣáláṣí nígbà tí ń ṣe ẹ̀tìkáàfù rẹ̀ yí báyìí. ìgbà tí aràn kan pé bóyá Lailatul Qadr dídì rẹ̀ lè já sí onáà ní mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan a sì máa pé àwọn alẹ́ tí ó súnmọ́ jù kí Lailatul Qadr ọjọ́ kan nínú wọn àwọn náà làwọn òru tí ó ń ka wọn tí ò ṣeé pín fún méjì láìsẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàdínlọ́gbọ̀n àwọn òru márààrún yìí ló súnmọ́ kílẹ̀ láti pàdé ọjọ́ kan nínú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ sọ pé ètò tún tẹ̀wọ̀n jù nínú rẹ̀ ní òru kẹtàlélọ́gbọ̀n gẹ́gẹ́ bí àwọn Hanabila tọ́ a sì ń fẹ́ kọjá pé gbogbo mẹ́wẹ̀ẹ́wà ti gba ẹ̀yìn ẹ̀lẹ́yìn fòfin ẹ̀túká torí pé èèyàn sì lè kúkú wà láwà àwádébi tó lámì kéèyàn lè bàa jẹ́ pé ìyẹn láǹfààní àti rí ilẹ̀ lọ́tọ̀ kọ́dé yìí. tọ́ ìgbà mélòó ni a fi lè ṣe ẹ̀túká ṣé a kà lè ṣe ẹ̀túká fún wákàtí kan kọ́lọ̀ ti sọ ìtìkáàfù àgọ́ lè sọ ìtìkáàfù wọn á ti pè àárọ̀ dọ̀sán kọ́lọ̀ ti sọ ìtìkáàfù tẹ́ẹ̀bà gbàgbé wípé apá kan nílò àwọn olùmọ̀ àti sọ wọn ní ìtìkáàfù lè ṣeéṣe àfi pẹ̀lú kákẹ́nuró fọlọ̀ bàbá akẹ́nuró fọlọ̀ àmọ́ pé gbogbo ọ̀sán láàbì ṣẹlẹ̀ yìí àti abala kan nínú òru tó la gbọ́dọ̀ dúró di kóòrùn ọwọ́ kó tó di pàṣẹnu tí a bá wo ọ̀rọ̀ àwọn eléyìí á rí i pé àwọn tí wọ́n ti sọ yìí pé gbogbo ọ̀sán ló fi ṣe ìtìkáàfù pẹ̀lú àsìkò kan nínú nínú òru tó tó bá ń jẹ́ báyẹn ẹni tó sọ wípé àfikà ṣe sùyàmù àjẹpọ̀ wọn sọ fún wa pé gbogbo ọ̀sán àti àsìkò kan nínú òru àjẹpẹ́ àlìyọ́mù ọ̀lẹ́yìnlá òdìjì ọjọ́ kan gbàkú ẹni tó sì sọ wípé rárá òfúkàtà sùyàmù àwọn sọ pé ah kò sí ní tó burú mbẹ kọjá wípé wákàtí kan ìyẹn fi ṣe ẹ̀tùkáàfù wákàtí méjì ìyẹn fi ṣe kọ́dà ìṣẹ́jú méjì ìyẹn lè fi ṣe ẹ̀tùkáàfù gẹ́gẹ́ bí ìmáàmù Ṣáfi'í sọ pé bọ́ọ̀ bá wọnú mọ́ṣáláṣí gan-an láti ṣe sọlá jẹ́ ọbẹ̀ náà níyàn rẹ pé yàtọ̀ sí sọlá tí mo fẹ́ ṣe bíbẹ̀ mi nu mọ́ṣáláṣí lọ́wọ́ ìgbà tí mo bá tún fi bẹ́ńbẹ̀ ìwọ ọlọ́run ẹ̀ẹ́dìkáàfù ni mo wà fún bẹ́ẹ̀ ni mọ́tàbù ṣáfìrì sọ. tọ́ ǹjẹ́ ìgbà wo iná àmọ̀ sí ẹ̀ẹ́dìkáàfù. Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní ya Rasulullah inni nadartu fil jahiliyyati an a'takifa an a'takifa laylatan fil masjid al-haram. ìrẹ́ ní àsìkò jàhìlíyà kó tó di pé islam dé láti ṣe ẹ̀ẹ́tìkáàfù òru kan ní mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ anabi sallallahu alaihi wasallam á sọ pé ọ̀hún fi nàdàrà pé ìlérí rẹ̀ pé ìlérí rẹ̀ umar wa lọ ṣe ẹ̀ẹ́tìkáàfù òru yàn láti ṣe máa kó òru wọn ò lè dá fi ṣe sùyàn ìdí nu tí Ṣafi'iyya àti Hanabila táwọn fi sọ fún wa pé ó ti tó bí ṣe ẹ̀ẹ́tìkáàfù àsìkò kan péréte bàbá àkéré jù bẹ́ẹ̀ lọ nígbà tí kò yẹ ti ṣe májẹ̀mú rẹ̀ ní kásòsì yá Abu Hurairah radiyallahu anhu oníkanà nàbí sallallahu alayhi wa sallam ya'takifu fi kulli Ramadan ashrata ayyam Abu Hurairah sì gbẹgbẹ ọ̀rọ̀ wa jẹ wọn lànà bí sallallahu alayhi wa sallam ní gbogbo Ramadan kọ̀ọ̀kan ìjọ mẹ́wàá ló fi máa ṣe ìtìká tọ́wọ́n á sọ pé ìjọ mẹ́wàá ó túmọ̀ sí pé òru àtọ̀sán òru àtọ̀sán ọ̀sán àtòru àjẹ́ pé níbẹ̀ yẹn wọ́n sọ síyàmù pẹ̀lú ẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe ìtìká fún òru lásán kò sí bó ṣe lè ṣe síyàmù pẹ̀lú rẹ̀ ní ìgbà tó wá dọdún tọ́lọ́mọ bá gbẹ̀mí ànábì sallallahu alaihi wasallam àbúrò rẹ̀ làwọn sọ bẹ́ẹ̀ o ó ní falamma kana al-'amu alladhi qubida fihi i'takafa 'ishrina yawman nígbà tó di ọdún tí ànábì sallallahu alaihi wasallam sẹláìsì ogúnjọ́ ló fi ṣe ẹ̀tẹ̀kà al-Imam al-Bukhari ló gbé jáde eléyìí túmọ̀ sí wípé a rí náà ní ká kò sì sígbà tó ṣe ẹ̀tìkáf lóru àbí lọ́sàn tó burú ṣùgbọ́n àwọn tó ń fi yé wa pé ètò ọba dáa jù ọ̀nà nìkan ká ṣe sùúrù tá a bá ti ṣe sùúrù eléyìí yóò ṣe sábàbí ká mọ̀ pé ṣíṣe ẹ̀tìkáf mi ó yẹ kó kárí òru àtọ̀sán ó yẹ kí ó kárí òru àti ọ̀sán eléyìí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ àwọn màlìkí àti hànàbílà òun wọlé ń bìṣẹ́ pípé tá a bá fẹ́ ṣe ẹ̀tìkáf ó gbọ́dọ̀ kárí òru àtọ̀sán lọ́nà tó fi jẹ́ pé ìyẹn láǹfààní àti ṣe sùúyàmù kí ló fà torí pé àríkọ́ ànàbì sallallahu alaihi wasallam kò sí ẹ̀tìkáàfù kan rí láyé àyàfi kí sùn yà mọ̀ wá pẹ̀lú ẹ̀ ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ànàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni al-i'tikaf eléyìí sì ni àlàyé ayé àti bẹ́ẹ̀ ti lè nínú àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam wọn ní kò síbi tá a ti lè ṣe al-i'tikaf nínú àwọn mọ́ṣáláṣí gbogbo torí rẹ̀ ẹni tó bá fẹ́ ṣe i'tikaf ó lè ṣe ní mọ́ṣáláṣí yòówù tó bá ti wù ẹni tó bá ti ṣe i'tikaf tiẹ̀ láwọn mọ́ṣáláṣí mẹ́ta eléyìí tá a sọ̀rọ̀ wọn yẹn ó ní ládájú ètò àbáṣe ń bomi lọ torí bí ọ̀rọ̀ sọ láti gánà lọ́rọ̀ al-i'tikaf lórí torí pọ́nà ń sọ fún anabi Ibrahim alayhi salam ó ní wà áhídínà إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود أسف ما لا سفى نبي إبراهيم أتى النبي إسماعيل عليهما الصلاة والسلام في أسئلة من بيت يوم فأنا وين تسيكي وما ستواف أتى وين تسيكي وما سيركو وما سلام وما سيصلاة أتى وين تمانسي الاعتكاف توليه إن أول ما سيصيكي al-i'tikaf kọ́dà bíi sọ́láàtì ni nípa pé ẹni tó bá ṣe sọ́láàtì ní mẹ́sàlásì mẹ́kà ọlọ́lá ju kó ṣe ń bọ̀ mí lọ àyàfi mẹ́sàlásì ànábì tó tó kéré sí lẹ́yìn àyàfi mẹ́sàlásì Baitul Maqdis tó tó kéré sí lẹ́yìn ṣùgbọ́n wípé ṣé àwa lè ṣe i'tikaf níbòmí tó yàtọ̀ sí àwọn mẹ́sàlásì mẹ́ta ìbẹ́ẹ̀ni toro náà làgbọ́yé àwọn sàhábà ridwanullahi alayhim ó tẹ́kù ń gbọ́ yé pé àyàfi mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn nàbí sọ pé láti káfà ìlà fi tẹ́lẹ̀tẹ̀ ti mẹ́sáájú wípé kò sí ẹ̀tìkáf ní àgbọ́yé tẹ́ni tó bá sọ yìí pé ìbẹ̀ni kẹlẹ́ ti lè ṣe ẹ̀tìkáf àwọn olùmọ̀ọ́ sọ yìí pé kò sí ẹ̀tìkáf eléyìí tí ó pé ní láadá bí èyí tá a ṣe ní mọ́sálásí mẹ́ta ó pé ní láadá kò túmọ̀ sí pàdé sí ń bomi a sì ti mọ̀ pé ìjọsìn tó ní í ṣe pẹ̀lú àkókò èyí sì ṣe gbogbo èèyàn ń ló ní agbára láti lè lọ sí láyè pàtó wọn ló ní í ṣe pẹ̀lú àkókò kò ní í ṣe pẹ̀lú ààyè ó ní í ṣe pẹ̀lú àkókò nípa pé àbí kò tiẹ̀ ní í ṣe pẹ̀lú àkókò gan nítorí pé kò sígbà tó ṣe ẹ̀tìkáf tó òdì ṣe lọ́dọ̀ àwọn tó pé kò bùkátà òru àtọ̀sán ṣùgbọ́n àwọn ẹni pé bùkátà òru àtọ̀sán ìjọsìn ni tó ní àkókò tó àkànlè sọ fún gbogbo èèyàn pé kí wọ́n máa ṣe nígbà tó bá wù wọ́n ìjọsìn ni tó lákòókò àjẹ́ pé gbogbo mọ́ṣáláṣí láti lè ṣe nítorí pé kìí ṣe gbogbo èèyàn ló lágbára láti lè lọ sí Mẹ́kà láti lè lọ sí Mẹ́dínà láti lè lọ sí Bẹ́tùl so torí ẹ̀ ni àwọn olùmọ̀ọ́ sọ pé ẹ̀ẹ́dẹ́káàfù síbi tí wọ́n ti lè ṣe ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà torí ẹ̀ ẹni tó bá ṣe ẹ̀ẹ́dẹ́káàfù ní mẹ́kà ó ti ṣe ẹ̀ẹ́dẹ́káàfù ẹni tó bá ṣe ẹ̀ẹ́dẹ́káàfù mẹ́dínà ó ti ṣe ẹ̀ẹ́dẹ́káàfù ẹni tó bá ṣe ẹ̀ẹ́dẹ́káàfù Baitul Maqdis ẹ̀ńtọ́ wá ṣe ẹ̀tìkáàfù níbòmí òun náà ti ṣe ẹ̀tìkáàfù rẹ̀ kọ́ lọ́wọ́ kọ́ má dùn ní ládàá rẹ̀ tọ́ wáyé o tí èèyàn bá wá jẹ́ pé èèyàn bá ń ṣe ẹ̀tìkáàfù àbíyàn ṣe sùyàmù Ramadan àbíyàn tẹ̀ ń ṣe sàrà mí náà àbíyàn tẹ̀ ń ṣe ìjọsìn mí náà a gbọ́dọ̀ gbìyànjú láti dáàbò bo ẹ̀sìn wa ká dáàbò bo ìjọsìn wa ká sọ kúrò níbi tó bá lè bẹ̀sìn jẹ́ a gbọ́dọ̀ kí nìkan ráyè láti lẹ́sìn jẹ́ a gbọ́dọ̀ jẹ́ kí kágbìyànjú kárí pé al-ikhlas al-ikhlas ó ráyè jókòó nínú ọkàn wa nítorí pé pẹ̀lú ikhlas iná níjọ́sìn dáǹsì yóò fi nítumọ̀ pẹ̀lú kò sí al-ikhlas iná lẹ́sìn tẹ́yàn sí ni wọ́n fi já sí pàbó mọ́yà lọ́wọ́ ọlọ́run bá kọ́ máa sọ àwọn àjọsìn máa di pàbó mọ́ wa lọ́wọ́ gbogbo eléyìí náà máa fi hàn wá bó ti ṣe pàtàkì tó gbogbo ká wá ìmọ̀ yóò máa fi hàn wá bó ti ṣe pàtàkì tó kájẹ́ni tó ṣe é pé máa ṣèbéèrè nípa tí ọba yẹ nínú ẹ̀sìn rẹ̀ nítorí pé ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá bàbá wọn ò sì sọ rárá ń bẹ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ sí déédéé agbọ́dọ̀ wà mà torí kálíbà sínú wọn làwọn ọ̀bẹ ẹlẹ́dàá ti ṣe ń fẹ́ àti bó ti ṣe fi pa wá láti wàá rí pé rọmọbọ́n náà ní ìsìn ajẹ́kọ́ ní í ṣe pẹ̀lú nǹkan púpọ̀ rọmọbọ́n ó ní pẹ̀lú al-i'tikaf ní ìgbà tó ṣe pé zakatul fitr àti ṣàlàyé rẹ̀ síwájú níbi tá à ń fi ń ṣàlàyé zakat eléyìí ló fà ló ti jẹ́ pé àtúbọ̀ mú àlàyé nípa zakatul alfitr wà níbi báyìí ọlọ́wọ́n bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣe àlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ láti máa fi ní táwọn gbọ́yé sí wa kó ṣe wa lọ́kàn nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n á máa gbọ́rọ̀ wọ́n sì máa fi ṣe wa o subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين أدوك فون الله بحر الله تبالي أنه أقول نوا ní kí akẹ́kọ̀ọ́ sáré mú bèrè kékeré mọ̀ sí ẹni tó bá jáde mọ́sálásí mo lọ sí júmọ̀ nígbà tí sèré pé mọ́sálásí ibi tí júmọ̀ wà ní tí wọ́n ti ń kí júmọ̀ àbí ti ṣe ṣé tó bá dé yóò tún tún àníyàn dání yóò sì máa bá lọ bẹ́ẹ̀. kò sáàníyàn kankan ètò ìfẹ́ ń bá lọ náà ni wọ́n máa bá lọ kò sì gbọ́dọ̀ sọ nǹkan kan míì tó ní tó ṣe pẹ̀lú ilé ayé pẹ̀lú ẹnìkan lọ́nà tí ì padà dé. alihamudulilayi rabil alamin ajá pé ibà ni a dúró sí ní alẹ́ tòní ajá pàdé àwọn olùgbọ́n wa lè dé àsìkò ní ọ̀la kọ́lọ́ sọ̀rọ̀ ju ọ̀la lọ́wọ́